بسم الله الحمد لله والصلاة والسلام على رسولنا محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته السلام to jama'a جماعة kwebe mamari ترسي irpe ma yardan nar guruyo ku tere pe ma albarka da murise guruyo kuna ho la ruba wuciri la misikini guruyo ka <laughs> guruyo ka abara irdoman na cere amubara na sharhul ahadithin nabawiyya sahiha رسول الله صلى الله عليه وآله وسلم ame cine hunde koniyono abara irgumba dede nkuna wo kayo ntabbata kabe ikweyo na kamme goru irisenga irman parete jamase nkuna wo kayo na tabbata ngan na kamme goru irisengani irin bara haikal nan ba dede jamase tila kaldu ko koto ba fori jama hongani ngaya bughyatul muslimin wa kifayatul wa'idina wal mutta'idin Roncari Dobuna, page, page 43. Aya ka bifo iri monga fasaro iri tunka kwe tonu mfongari gari de iri chi iri ndobu parete yo nka gari iri wati di iri mutuka ma bayo domin na awo fataka teko da ya aya di yeti bannano kaduwa ka kparani kute amoge yo wa qala ta'ala il nor kwe kwe ka jirma ta ke haifa kulu pay bon o yey kaci qul lil mu'minin maci arsilama no se yaghuddu min absarihim kam man moyo zumani man diyeyo nan gunoyo dusuyani wa yahfadu furujahum kan kenteyo sari kan kenteyo ciwo kamoranin na haika na baran sai halali dhalika azka lahum ŋadiya bara hen neyon se kabisa hen ne kulupey agence fo mani si kan nara boromba hini ka fen na zina fa sede a hin kan kawo kal nor kwekwe beri nal no mbal no zanga para na endo dede nguna to sembine kodey a sesu guna berem ba kodey dende hini kan mo zuman der kwe ban chanta duwa sari inna allaha wabel norpe kwe iberi khabirun abara labari no kweno bima yasnaun ne yar silame henno di haikan goro ko tan duniya ne kwe tere kwe baran labari no kweno de ihen no ihen no na densu de ilaro ilaro asu haifoton tonu wa kullil mu'minati ni rasulullahi sallallahu alaihi wa alihi wa sallam mayaikaci cimmani koni hen noyo se nkuna wey boroyo noya yagdudna min absarihinna noyo bongo mabar haikan nan diyoyo nan gunoyo dusiyani mamoyo banani mazumani ganna wa yahfadna furujahunna kayai kabar haikan nan centeyo ciwo kasu ga yardani harbor kurfaise wala yubdina zinatahunna to wey boronga do har borodo guda hin kati kinol nor kwe kwe berici amma wei borodo hayayo ana cha fon cha hinka haya hinkan kakal nor kwe kwe beri na har boro foro nao ngoyo na wei boro kuri ya gono foro di kuna amma na wei boro mene bongor kwe na haya tutuma tonton hayo karpe tonton go ngana ci wala yubidina na masu kako gun mena doyo masu kako gun weyo ka tume. illa ma dahara minha faseden ŋmene weyo kan tukuyo kuna foyo kan ka honne sabuse ɗi fo ŋal nasisawan non na zemin jakariyo atafe hen no ka tukukuna kamme ka baya dabaga ŋano ana adi eh, hijabu dabaga de ya hijabu di cere abana ba da de baze min jakaru sana kucene do man duwa ka bongo hinsa ka karu nindi do de de ma kyɛnɛ fɔ yɛ ahɔn nɛɛ tilɛsi bɔ ŋo ama ŋa na ci yali nɔr kpɛkpɛ beeri kyɛrɛ don na kani ba wei bɔrɔ baa mu hɔn nɛ tɛrɛ fa seda bugu kuna bal kpasani kuna n'o diya ha de ya sinte wei bɔrɔ ma diye yo da ma zumani a hinkanta ma cɛnta ciwo ama cɛnta dima du sari se ama ŋmɛna a do tuku ama haribɔrɔ dɔɔni kpɛɛ na cɛ haribɔrɔ maso a do kaa ba tumi harboro tese amma ngari pe na tese di sennite a ah, harbo bongo ma sunna mu mada ah tese awo wey boro tese do no denja gunu bani harboro ba ma tese mo fo nde ba ci wey mbori me amma me ba e nan de wey boro hore ka bori na asaro ya de de de wey boro ci wey asaro te no a huro ha to sari nol nor kwe kwe ibe rici wal yadribna bi khumurihinna ŋaba yei kan foro no namma ntekenteyo teke kaaba njenne farisi domin da ya na jina ta takabeni wai boro jina da na ta takabeni gari a jenne bongodo di su dabu wato su bato ko te wai boro san kwe harajin da kwallo ko ga horiyo da ya nun kaza ka cinni din lor pepe belti wal yadribina bi khumurihinna kakin mangmene tekenteyo za kanu nkayo nchini ko honne honne di lutu lutu na alwayo mm-hmm. to mar zanga jaluka santa ite avonga jesa kutu eh ngon nan jese matan te kum eh. zanga mbati mangal sengi toko jese taka befirin fodon ka hunu she bandi na adi eh, toko ne bi we wore ngene an turu fu di no she bandi di kere da alfa to ka boro ka te amarza sa di tekente ban hin ka tin yo da abuba to tekente foda du ko teke tekente kokoso sa di mole de mba pri ha forto we chinugu forto waran ka chinugu hijabu si alfa ngana musufu kan cin dandi wallahi ade su bai da he ana to a cadan tega asin ka folto gudari to amma wallahi wo bai tekenten yayo kan tekadi an ki folto gufa forto wai cinugu forto waran ka cinugu subhanallah waran zama ngana gunu torpe kwe beri man siriya ana cinga di norpe cin madam afo kan badam amannun kulu paidabu sadi mo ngal norpe ci wal yadrib kacin makari watanci take makari a se ŋmaani teke ŋmaani eri wei yoo teke no ŋaya nan de heu faru meta te <laughs> sama ka amaden don kara latino de fodiri kpe bammadan ya hijabu ŋmene i kpekpere kpedi kan na jiniyo kurpe den ya kabeni semmadu i kpekpere kpedi kadam ka ba nuŋucindi kurpe kokoy kadabunna na foyo ka ka gon na jase cifonu alfayo ba heu ban temete aba afuntu ciba asute ir kwekwe beri mal bonkani to sadi nol nor kwekwe beri ci wala yubdina zinatahunna ataci nol duwaya we boro senni kuna sinte ama diyo banani ayin kanta ama canta ciyo ama canta di maduwa sari kabori san suna mu madiya ngana do ahin ama nunkulu pay dabu za bongo harace to marsa cinna agunte ngana ci wala yubdina zinatahunna masu bara haika ngun mana doyo ka batume illa li bu'ulatihinna faseden haruyo kan gun jisiyo tikise marsa ifodi irikpeci ansu ka batume fasede chene ka honne ifoda yayi ka can sunnan borfo madiya fasede haru de ya doyo di bara mani mani amojina hin kate an honne ngano ngonna ni qabu kan cindam da kwe dam ya kabeni ngari amogure zaka honne zakari bara ngana dono zakari bongo bara ngana do do ana ciro dam ba ana ciro dam ciro di bongo bara weno ka den diara eh di hinkar kwa bonzo ngaboro moyo a yara ko huro borogano adono alfa ndi amana kene foka honne nkunana yana ko yana adon yi ma don kan gadam ka ce gadam nga nan ngadi dam we za ka ka honne di iri pe nan ngadi za sena to amma fo cere gono ka hautiki ya di ngadi ngano wo kayon la ka turani ko la kar yeti wai borgadi coro di borfo ma ni shin nan dia illa li bu'ulatihinna fa sai dan hariyo tiki sai non bangar kirka kaci ba abanna de alkurana alkuran eh, don bo jisiyo domin aya di kuno to ce wala yubidina zinatahun ha a ba za ka rubo ba suratul nur an ce riban nana ba furqan banna suratul muminun den hun muminun ko ka ha to ada ramorai madalla da ya nga ce au aba ihinna au we yodi bongo ba be heimo yo hini kadiya mena do kuna mena di bongo da ya nga no bi fo gore kuna chino se ka an hini ka pe ababe fu ka mene hijab ka gono bongo do di kuru pe zumani a amena do we di bongo ababe modia tarishi au aba ibuulatihinna awin hariyo babe yo in har yo ba be yo hini kadiya in mena doyori domin ce fagan na ababe su ba ce ji wai afo a haru ba be har ciya maka yo a su ga ci wai domin norkwe na ni ta wai yo kan barbaro sai haramun na ce wa halailu abna'ikum alladhina min aslabikum no koyo kan hunu no ban na biriyo kuna wai yo na barano sai halal har ciya maka yo ndiya tahrim mu'abbad na charban no abadan da ya ganal nor kweci da ya badi bongo hin kadiya mai babe haru babe nganon jahan zure aw abena ihinna aw weyo di bongo ko heimayo nko heimayo hin kadiya mfuntu manan hin kadiya ngana doyodi tarishi akuna aw abena ibulatihinna awin haruyo koyo ka noyo na wai maniyo yana koyo di ciro a ko hei macer mani a haru ko da ya a wece ko ka boron babe wai ka hiji ba na waidi tan no har ciyama makai nin na waidi bin ni baka sine sen ni siyai aga nan dor pe pe beri eh, wala tankihu ma nakaha aba'ukum minan nisa illa ma qad salafa innahu kana fahishatan wa maqtan wa sa'a sabila kaje hey no babe yo weyo kan tabaka hiji katam awi ngoyo nalla gore wasuka ka hore kaba kasine sen nite non nalla shakani bere muso man hijiyo de yan hijiyo barano haramun abadan ana cida ka te mm -mm. haramun no de ya gannano an hinikate wei boro amena do a haruko madiya mana wace ko tarisi diyo di kuna aban nani ngal nor kwe kwe berici au ikhwanihinna aw mfreyo ngano in harumeyo harume fo yal fa yo serin parani in harumeyo kan ngayo nan labara nya fo babe fo nan harumeyo kan ngayo labara babe fo karu kana mun harumeyo kan ngayo labara nya fo de ya nya fo kweno babe fo kweno nya fo babe fo no corodi hini kadi wei di mana do domin har ciyama kai borodi suga a hiji a madada na ci boro karki iri ba cene kono awo ande bi gungar kparani an su sasa ande ba kparani sadi na ce a sallallahu alaihi wa alihi wa sallam aw bani ikhwanihinna aw in harume koyo in harume koyo meten ngoyo banguna mbanguna no in hawayo domin boro in harume ko cere ban ceno ba cene aw ba be beride mbara har boro ama wai boro mata ba ce hawai boron hawai bi na aya ka gono ko cika boro coron su in kan hiji in kuna hawai gono yano boron ya kene awin ya beri ngano in nga bere awa cene kanya na marga au ba be nan marga au nya fo ba be fonon bara yan baran sai haramu de ya ga nano wai boro din hini kan mana do ciba a harume ko yose irin pe el narpe pe be rici aw bani akhawatihinna aw ah wa kon kadi alqur'ani mara mamaji kace aw bani akhawatihinna aw nchene weiboro au mbere weiboro koyo in harboro nan weiboro kulu pe hini kadi mena do amma nga na ci nchene weiboro aw mbere weiboro hini kadi mena do do man che foga nan natural ma weiboro konu konu ndi cere mana adunu aga na na ba man ngadi repete kwa yano bene nun ka don gorko hanzure se ni te kaci haru babe anyin kadiya weidi mana ado ana haru nya se ni te ba duma be ka ngadi cere naturellement we boro choro ndiya cere mene ado ngangadi bine su haifote amma zamani ori hini ka ngadi bongo dam zamani wo ka kuna rigoro ka we boro ga hancen gwan kaci wallahi nga sawase zaman laro ka kuna rugo eh, albayo ana ta mo faron ku ya diya ni na bayo borfo fo mo ya na diya kan na ko wandi ci ba yara in fiti hije fuyo no ko bibiri kar ka kai kam ko wote da ruka ko wandi ya no gantari no wallahi ko charme su su alban ga haidi bibiri do su su yo bango ana ci ce feriyo aslaman zeo aslaman zeo da ya atoho irin irin yara kaja anci wai barkuriya ye ka hima nan di boron wai ngana do an su kacin wai sawa san kai kuka susun susun kai mal no bon kanan fayo to in nor kana beni nga ta au nisa ihinna au wai boroyodi mbere au inchene yo hariboroyo koyo ngwe weyo deya nharumeyo koyo weyo mete weyodi ba weyodi ngoyoche maana harume koyo weyodi mete mba weyo ngoyoche mba nkeno hanzuro me domun haru nga ba wey di cheno mei hawei to marsa nga nga du kabara aba haru di ba be cheno hanzure de ya haru di ba be nga ba bara no weyo se mei harume de ya ma dama harume bara hanzure se wey mamachi hanzure da ya hini kate nwe yobo ngo madia mena do da ya ne odor pe yara kaci bari sai ko adonki irin lutuji ba sai pe te mon lutuko da ya san ji wai kuru ya mon badiya ana ji wai kuru ya hima andiya boron mena do aga na tafsiri bai koyo ne odo ka iri kai ciene haikan senino kaci dunal kafirat kaci ceferi wai yona hima modiri wai yo do wallahi kati dunal kafirat madama to kal nor kwe kwe beri ci aw nisaihinna de ya ninda ci babe ka anaci wei boro kuru sai dai an bara wei fo kan nan nara nyanze terefo nan mariga imma babe jese gano aw nya jese ga hanzure tere di hini kanam wei di madama na do amma da yare fel no kaci hinisi ho ho ho to marsa coiffeuse an car silama in kwe garin wai tube ko ce sai bongonon tura ma ce non kwe gara sai yi farko mal na bonkani sari wa kunan ba do sai ni ha den na nindi tatabu den ka kare har su ka tutu alfa irin nindi nan ya cabjina alfa na hayyo do sai ni tatabu kaci hayyo do ni nga can su nindi tatabu do man chay foga na solution fo sim homo so solution go solution si hay suba to ka ko wendi ano ni suba ngmene no me aba ngmene no maru ka char silama ya hayani ba mo so so no no silama no no no no bon organiser ka gari wa gonna no lokotoro kano lokoto di spécialement weyboro ya harkadite alharar silama yo no lokotoro di asuka kodu client client yo domin ce fagan na nun mutu tuma weboro bin o konu konu sin na cire zimbiri domin weboro ngon na ngaifon don na cire ba weboro ban bara doctor no ka gon na karfo beri ka mon bisa harboro kan gbeite nindi weboro prefere harboro ya mo ga trete quoi para po à ne weboro c'est là encore le problème sade hay ba ngene tam kacha to am docteur terete da e ka ka tete kwene diro fo mani kwanno hay ngene kwe kam haydu ko bano irin mene bi social arsilama tere mene mabori hay mene makakwe shara de ni bo nan mene tanga bo makwe to nun bo kabirigi de abatam sangani aka mene koto wo ka kunal de gonor mar pe mar pe makaba rigi terse mojine kamme er pe mal no bonkani den wonnin dido ngal nor pe pe be rici wala yadribna bi arjulihinna sabu yo kan nan wey borma hinika bo ngosari nkuna fogo iri peci masu ka hore kogun kari ganna ceyo kari ganna di liyulama ma na min zinatihinna ngadi maka ci sabu harboro ngwaniyo mama ado kan gono ko tukummese oh sadi aboce kukusu awo de yar peci ase na ngmani diro marsa ka we borka ko dira zangan baki sakata wallahi akwai mu dira zangan sakata to madalla president hakati fono sakata dundu han di, nigeria kan menu hina fariyo bayo chere su temma duru sokwara chere di imma gambe au imma tepetepete ya shi adeka ma abara yori yori takaya den na wato babu nga ma ron na na ne abanu he sakatana garan garan ta saka we bor sakatana wato akwai mo dira aga kur mo jigiri anaja zo hin ka gadi koto anna jigiri haika ba gadi koto na aka a, a, a huro mm-hmm. madalla sadi more ko dira zanga asimbiri andara ka cewa bita da na cedi bere cene sai hai ka don ba kwato ma yoje ta mal no bon kan hai bodu ka gono kan kin kin ka kori na hai didi bon go na yoje fo ka la kari sai maka ga da da da da ana sai chairman cheke tina sise ma bɛrɛ ma gunna namani ka mɛnɔ asarawa ya kalini aga nan norpeji masu ka hore ko ya. masu teya wallahi ho wa honde kadi atutuma ko onu bo ngaya jibo se anteza nga tungudi de me bani jibo anteza nga feri ka baba jibo da tuna hoyo sama amedi ho nagabi a naga bi do di se mama cheke eh domi foga na angoro la kar kenni kaye ta bongoga il norko yace wala ngaho mun sai masu ka hore kataya mana aya foyo den shi ne odo fasara mbe den fasara ka yara ko aya guna acin acin lasabu zace ne nun fa kal norko pe ber gono ko ci nun kayo ban mana doyo ka wo kayo sem bana madiyan mana doyo in kuna fa ngaci au ma malakat aymanuhunna awi mbongo bongoyo a cinte akwai magon na kongoyo an gonna eh ka kan moriya sai zambaci service yo de metano gunchero donc da choro de gona ase teriano nga ya gunlo amandambe antenze de koyo di bongo hini kadi a mana do mmeyo nwe igboro yo harboro yo bashi nwe igboro harboro yo bashi to sadi non norpe pe iberi awi tabi'ina ghairi ulil irbati min arrijal au gana kamayo madalla reza gun ko ha kati fono gana kama gana kama no borbo cere gonu wallahi shin nabi ti sai ka de baduwa ka jobure celde bogun gana no ko duwa ko ete ndia denjina kama an kokoi da karga kaka wasinti mefo de ya cere shin nabi ti sa bunde ngone ya ntoyno wallahi ce o ban wei ban bara mo fo cem cele akar sa ga ndema kanan ma ergbeti nwe bo ngon hin ko di wei yodi ngana do domi borfo no ka la kar si wei boroga ntutu ma bine be gbe kiri chirise choro mo nsifu choro tutu ma sifu to ka sifu ba di ado asuka yo jani ndia ka yojen haya si kuna kam men dia bo su chere yojen pe mal no bonkani to nga bonga hini kadia we yodi mene adu sadi nor peci awi tifli alladhina lam yadhharu ala awrati nisa aw koyo kan ne bongo mona feri we boro mene funtu yo gajina koyo kan mona feri we boro mene funtu gajina alfaye wa honne kadi aba wa experience kene foza den gono ko tafe ka n tafe baru noya nga ko ba kute kan wanne n tafe baru a jan ka tike no jina domin ana taba kan wanne ya han kula gun no tafe kuna da yan ka gari n jina baru a jan ka keno ko gun guna guna di kan dia an ko guna di wata gun ko la sabuna ifo boro ote ya haikan tedi na ban bai marsa san ka ko ya bongo mene ga ka yan jin tai dai kan kinta sai di non te nano papa bogo bongo gono kota bongo sai ya to mo bai den na yara ce hinkante mabe na kodi ci ba funtuna ki fa funtu bai no a funtu bai no automatiquement irba tanfo karmen alfa amana alfa alfa alfa faranno alfa zaminu pe pe bir magana hunde amana bayani kwanna tabaka kware ote ka koyo goro ko hore nga hanshine ayedite ko ba an hari munu ngana hanshine borin kante nga ce ba papa gonna ngmena otaka no dia eri gbe du kachi metero kachi mona gay funtu kajina Amai ifo ya annam ahini ka bai ka haika gbono nga hanshine ga papa gonna ataka nga nga shinna anjin kur har gore no ba ni gonna ngan sen ni gonna ngan na dia ka a ah, amene nang mene o oh, nje ka hima ci mem ta na bisa papa ga ka ci papa gonna mene o oh, taka de ya ci bana ka metero adiya papa ngwen na papa ga ka sen adiya na sar mo na gana ni kace amma papa ngwen di be bisa ngwen o ya <laughs> balda bo ka papa bo be na bisa ko ti da da er ko bo ka ase ganna boron malakari wai bor bongo bongo malakari anachi kari peci ya de achi bana kari mo funtu tamunse awo adodi adodi adodi kina na gon kote domin da ya boron bongo yara ko funtu ci ba kose mo jina bara mo kai yo ko dini a fasa hamu ino alfa ya fasa hamu ino mo so so nasare ntutuma ngorko maga mete mbate kana ko la sabu masi sexy ga basi nka ngoya na sexy di feri kata man duniya ba mani moso son gono ko solution ke ji mete mbate ka koyo la kari gaga domin da ko la kari ka beni kai sexy ga a beni di jar birjina ba ba fasahan do mo bara mofo a birjina kwalfayo ase weboro malakari ase kingoyo iriyo har boroyo iri hini iri bongoyo charmayo to marsa kal norpena chinoyo kurpeite dari baguna wey boroyo gana gunaya zargon ko fasara di har boroyo senni sinindi wey boroyo gana gunaya domin wey boro dono zina tabbatan na da wey boro na yalda zina sute da wey boro na ba zina sute to nun ka mo ma na kodu foyo ka kan duniya kuna yaran no na sai tan ya gora kan kodu yodi ka ba wey boro bara boro ban na razanga ya an hongu ma fofo na noru an nol dita ka yarda ni se ka ja hin ka tun ka kwe plant pote ke nan nga viole sani marko mama ci eh a be ma chere se bon hari ana noru banan cha noru dino na fofo na to kacin kodu di kuna amon gono no ka de ya de na no noru nga na tutun hin ka a winner da ya ahunde ganna na na bo non se men cha bi ne ba ko do da na na se ta ya gor ka ba to da iri irin bai fa ka wei boro do no sen ni wei boro ya bara sen di baz aga na kal nor kpekpe pe be ri batun boro hin kan ka sen ni to mana na wei boro kan bara mazina siyo wei boro mana jina kace ace azaniyatu wazani amma ka ba ka to zai tare do ka har bor nom ben na zai tare su we bor ben na zai tare har we bor ma ci zai har bor ana forme ngal nor pece wasariqu wasariqa har bor zai na we bor zai amma ka ba to kon kon don nga ci we bor kon kon te pe na har bor kon kon te pe de we bor do di no se ni gonu nga we bor alfayo de abori wallahi wa bai fakal umma kurborina de de we bor de sara al umma sara ba men ndị fu bara circi ana ci barfo ya na ci circi wai bara ya na ba men ndị fu ci konu wallahi wee bara ya na ci konu ba fu di kai baran dabi alfayo ba fu kai baran dabi wai konu na ji shofu di ci konu amma wallahi babu walbar bo o faro ka boro mun suka consider da da ya wee bara circi fu di ci circi na nabiyullahi nuh alayhi salam ngana nabiyullahi lutu alayhi salam kan weyo na cicirciyo in fuyo cicirciyo sai ka weyo di na fuyo di cikonu weyo di na fuyo di ma felle ni kwa macan dabi nuhu wei fu di felle ko me macan nabi lutu wei fu di felle ko alayhi salam amma fir'auna na lala ka wei bara circi fir'auna fu na cikonu fir'auna fu na cikonu fir'auna ya ca konu amma fu di na cikonu parce que har ciyama ma kai waidi cere magona alqur'ani kunaka cere gono fir'auna funo kasu fir'auna fusara na musa hun fudi kuna dan ci fudi non na musa kotono ko ga je fir'auna ko na shi ya ga guna asayo ashe ganna serin kari wayo diga no kari jiri wayo di a irko wayo borodi ngoya baral hansine wayo nko we borodi ngan sina fo weina de amma kai di digan ti kirki sadi de nano boro sa beni na ya ngai akwai chere fudi hinsa de eza zan na ọkọ di sara boro mahini ka hinsa ba gabu alfayo an kana no sai su sawan fo wei boro bana no zanga chiniyo na crepisage ngwe boro chini za ba be funo a haruma crepi wala amada yadda da na weboro kanon sai ni a ba kini ka krebi eh, sabon ba penti rai eh, no su kwela harakan na ni kini o hai bongo no wato a piyon bongo kayo ndi a demba ma piyon danya an balance ya maci da na manza ya ci fo an dan ci safo kurkan ban kai daidai marka piyon ka o kacha kan no da ya yambo babu babu marsa za ba be do na babu babu bere he maru ka kapi o dan jiboko krepi marsa ate asuke asar pe pe be man keni se dei dei sadi nol nor pe na me furu ka cir kurse me fo sariyo na we yodi wa tubu ila allahi jami'an ayyuha almu'minun no cin mani koni hen ne no kulu me fo wa tuba domin kur tarsiko nya tarsi babe tarsi sadi ko meten ngi baci ntarsi no kabisa nyayo na babe don ba sa fori sana ko bisa cere no da wallahi nyayo na babe sana nariyo torin beriyo bon sana narko da yadda ma kokari sana sana yadi bon wani ilmu o cere didi ko yayi mai do ila allah ilpe do jami'an mefo la'allakum tuflihun ilpe ji dari hin kataya nga cere do badi to yono nga ma yayi ni risan duniya la har karbatun aljanna da yalna bahin kama duniya na lahara irkwe kwe bir matar sai zanga dan na aya da jiji kamu na da ka bi fodi bal don cirin aya fasar su hini ba ba ho bongan jil na fasar na yobu yobu no marsarin kan da bi do kadiya labari fo ya gono nindi wa qala sallallahu alaihi wa alihi wa sallam irkwe diya zinkan na fo ya no mata tabbata gangaci iyyakum wad dukhul ala nisa hey wala kari na gbanwa kari owe egboro yoga bugu yokuna hohoho we egboro yoga gbanwa kari o mbugu yokuna wala kari bifo goro yokuna ne ana sasa wani fono kan na sasa wani bi na borfo choro na mbongo yo honne ka lalle ngoyo gono ka na kuna nan di na muri pe tamfo ahinsa kafa jiri tase kaca an mafaji da ma na duhara daidai ga na ba yara sai daidai ga nunka kana sasa wani aki ba fo corocin ko kwe malam biliyo no tenku da ya ngazar mafokin ko di ko do biye biye kere kwe ka amana yari guna no karka ye kute faji di kace ba irpe tandi na jibrihin katen na huniyo no nga haga ngance o oh na bayo ba ni hini kasino nga cin ban ci ba faran ngama kai ka ziyara da yawo ka ga ci ba faran ka ba on tunu hey chakri chakri nga abon ngo kari asawa fu pe hunu kute gan ko ka ko zurkite kai kai a goro cha fu kuran nga ci kai asian kai nino chalgo ifo kan nan wura afuya ifo bon ngomba wura afu ma chawo kal na jibirin katen awo ngadi ban ngadi ni madan da ko wura afu kuna nga weidi abara funtuno aga nanga na dambugu kanga na dambu kabe nganga na dara te ka ko aga na choro do di bame ta de bara ndara te ka ko kaji sari no ngate weidi se ya ifa ga nanga na dabu no har bor mani ganna tari nganga ko bango karfu kuna alba nga char mabine kana buna ka do ngu ngano dara gugu de rioni kada gunno dara gugu abena eh, ni mo eh, patro. eh bismillah bismillah kaza har pasan mom nji buga da da mu nga guran no har kon dara ku gugan na amma can na dara di gwamfa wai di haci na haniya ka guna Allahu akbar alfayo del nan ngadi bongo jisi kammu ya chap ir kurpe mala sabu chino ga kadiya meteri te abagabun madu woka ce assalamu alaikum ka kaifa woka jere sallama kel na gbe ta nar salama tere menena da na ci ya pepa te son kuno da bara gate gono san pate san ku bugo boro no gono albayo kuna so boro kari makameme ateba anate bere mon konni ka konni go ka kunar gono basani hini ka konnu boro maka dede sadi mal ka kaji bugo bo no gono mbine gono ama gono yodi na bol albayo umar al-faruq radiyallahu anhu han fo ya ga kan yote zari mene jibiri ka boro erikpe na se nte kati wakati ribo bara funtu wakati odomi den si so to kuna ngono afongani kuna se na amoru kan yo ngar pe tandi anabo ngokari se na mo dirgo katunu nindi dono ka pe kan de biga ngati nirikpe dia serikpe ma hukumci fo zumani chino bongo bongo kari yo charga chakri chakri yo do ma mabine ba sen na mo amma bine da an can de bigo dan de banna don bo shin yajin amma da bi bogo na kai ma hukunci fa za bon wose na kai kan da bi ga fon a aya zum ko no arsalama hello buguyo kan na ci no buguyo wasu bon kari ngaya fa sai dai no na izinita ka fo sama kai sai dan no no hini waru ka huru irin wannan kadiya ba dai yan gari hori bon wakar kyar fu no hari bugu ba sin ka hari fu bon kuna mabon wakari sai na izinita ngaho anadiga be ka gono izini te yo kunani alo salamu alaikum ngane ngono eh abono da kwa don ba man ziyara nindi c'est tout na izini tana anci bismillah maka hari mo ka sanca wayo sai wa buguhin sa sai wa tai wannan ya coro man insa insa kamorun na nun kan bayota amma no de bo goreno wallahi sa tutuma haikana nin nan mana yari bono goro ta no boko ko no tere kallo sa no bo salamu alaikum salamu alaikum gwe gwe bo ma ko zuru albayo eh, ir eh, eh, bacer hamburani ana bori o wallahi sai rin system di baru ho zamani wo na hima boroma tun ka kwe faku boroga sadi no nkin ka ziyare awo homo fereka ma ce awi mase na sai whatsapp kuna adon ba man ziyara da nan no hini maka mada bacha aka medio nsudu hai aberi na program tago imitation hasan to andebi ci wasu bongo we iboro yoga wo faqala rajulun nindi nar kwe tanfoci ya rasulallah ni irkediya afara aita alhamwa qala alhamwu lmautu nindi dono irkwe tanfoci ni irkediya wo to aban ma beyani dewo ka hura wei gadi pe ko bar hamuwu noni ngande bici hamuwu kancidi buyona sari mai non ceya serin kalfa mafasaral se rawahu al-bukhari wa muslim wa tirmidhi wa kayo na hadithi wa tarisa bukhari na muslim na tirmidhi no malsa wal hamuhu huwa qaribu zawji kaji wa kan nufin na hamuhu ngano wa ka bara haruse mani kasine wa ka pirina ngan na wai haru mariga har ka akhihi zangan baci a cene awa bere da bere metan wai ga hanzure hanzure di cere anyi ni kan wai hiji dan isa ni da ya baron nan wai tam awin wai na ban ho bu ka kan cire sabu se awin si hunde kan wai nam mbere hini ka wai di hiji wo andabi ji boldi a wuro yon wai do buyo no an ji hanzure vonja hinka yana saraute dan je ba cene ba cene ba cene siw asaro non ka tewu ya har kusu baya gono teri ya fakuna nga nuran na haika ba kenen na madan teke teke cere gadi manya di gono koji koyo wala kariye tin gafa na manya di ce asaro ya ka tewu to asan debi bici buyo na nindi we boro mo tama zanga oyo nga di so haifo a asaro te nindi har boro nga bomo di awa chene we no awa bere we no a ande bici buyo na nindi wo afo nga yei kace wabina ammihi haru aba cene ko awa aba beri ko sin na hina mo huro in wai do domin ce fagan na ngadi ka bara haika na haifadan mbinni ba sin ka meta wai dibo ba cene ko dije aharu ba cene ko meta a je aharu nga aba cheno haru nuna na dia ka nungutu tuma haru haru ngaye noru den duka baguna anacha haru bongo bongo kaga hijo ko jisio haru di nyanze tere kuna borfono wallahi alladhi la ilaha ghayruhu tutuma kon kon ya cin ka hurubbini andem chelna tangari te kwa haika chidiya bar wa ma yantiqu anil hawa bin basi am dabi sen kuna in huwa illa wahyun yuha haika chikurdi ya tereno ase ba me macina di charma a ifo hen na boro bara cerese man ngadi beijina kar ko ga no hini huroyo in weido irin dabun na alfaji wa mithlahu kacin na ntakataka foyo eh wa mithlahu da ya ahima kasine wei nga do kamme qaribu zawjati nga no weidin nga bongo wo kayo pirina nga na lamariga alladhi laysa bi mahramin amana pe ko bara sai haramun ka hije su tambinni nyafo ba be fokwe hijesi mbini nyafo hijesi si ba be fo amada ka bi saboro a hase ko albagur ko jine kabina ammiha ha a babe cene awa babe beri ko kanki wei boronze na har boronze hey <laughs> alakari wabin ha na hase ko a hase ko hariboro sin na hina mbongo karaga doma a hase ko na bara ase haramun hase ya bara me ase haramun a babe cene awa babe beri ko na bara ase haramun ama ba cene na babe beri a bara ase haramun da ya wo kayon bara ase haramun di ko yo su bara ase haramun a walakar yeta cen diga ba ba ka kwanni gono domin da ya kwanni gono ya bor su masasa har sai ni bo mon su ma kane ai bo on ko sai nan jama sai ni o kane ho wallahi kwanni gono fi sabilillahi da ya sai wala kar tiken diga he mo be nyanje tere di kuna meten ngan nan wai bara mar ko bisa ko kun ngan nan wai na mun bugu kuna to moso so muso mala rubu do pete pete ka gono kote wo kayo huna kuna labari o kan to yani riga a felle ka hew ta kasu kani mayu a muso mana ci ba ce na ko ne aben na ci hasan zai ne bal a harumedi ka nya na mariga au babe au nya ba babe fo to nun ka coro mo mgbeidi tenna togoro no ah eh nso huro na fume domin ifa ganna kaci den na fume fume dino de wedi ka kwe hijete harugari gambu hanga fo feriyo ngadi hini kaci sabu ma sallama to de ya sai magambu dabu ko huron na tukuru. eh demete a huro alfa ogunuyo ana mafamma o abo dika cin hanna faransi kendina rikwe tambe prɔfu bɔ prɔfu nama wayo nama vitɛsi barumse ankiri jinjire go fume go ba fume o su bayo masa togoro yo nsu cene ba to de ya de aci nga mo mani na fume kamme sai maka gari de awai madina hige tan pe gari fume feriyo da sai ma fume dina mo da abuyo masa togoro non bo huruna buguno jinjire no hando no hayin ko ya gonu gambu na edi eh, fume te eh, na togoro prof fayima morey hari wo kayo bongo sharia na hinino mba hini ko gono kadiya kere no dia ka saro goro kote sadi mba faraka boro wo ngoy ha alfaya na ci konu bongo no rasulullahi sallallahu alaihi wa alihi wa sallama de koyo ka be ni ka to jiri wei wakando fefen binni andabi ci de koyo to jiri wai wakani doyo fefen binni wasu ye ko gun karani tengere guda faga kwene to da mu son baba ci boro sa ci za jiri yedi mana madoma kaniyo mani mani hari marko to jiri wai da na ciya setan ya ka tontonu na koyo domin sadi kurpe gariza fitariya cersinti ko karuko haika bara wato naturellement borobon kusungon na ngene sexy karpe dama bongolo ni kuna no za sadi no asindi ko developer aga kuna asindi ko beri apiri piri kuna sai tamma tontonu ko yo sara ko chene yo irko yamal no bonkani an har zujina alhamdulillah ladi saqani to irin ko ha alfayo to de ya ngan alfagon ko ci fala yadkhuluna illa ma'a zawji kati borzo ngoyo ya kan ngan la sabun seo in sin na hini mahuro in wei do fa se den nani haru mbo gono no mogonu na cika wei boro a hase ko su ga ziyara irin mambo domi borfo gono wallahi mba sunnadi amma in kinka hol no afo afo hin ka cha wei se in mahai ka she wuci ha bɔfɔma tu akakafuo awo anakye mma nyanze tɛrɛ sei aharumanyaafo baa bɛfɔ nam bansi ahini kaka do nyaafo kpɛ baa bɛfɔ kpɛ nhini kaka do abaakyɛnɛ abaa bɛbɛɛri kan ŋa na nya awi mbaa bɛkwe ko ɛɛ eh, ŋa na mbaa bɛkwe ko bara nyaafo baa bɛfɔ no aw ŋa bɔŋɔ nyaa na marga aw baa bɛ yanni o kpɛɛ ne bɔŋɔ hini kaka do hase fodi ngano hase ka nya na ngan na nya yo marga au ba be anan marga au nya fa ba be fo amma hase kuku hase kan kwe falta kai yoro a asu kan si fa yano kwe ne nkoyo di hinikaka nkoyo ka amma safo nindi do chere non bongo boguru domin koyo din nan wai dibin ne haramun shi hinika chere hiji ya nindin suka sen nan gonoyo den sin suka a bacene ko su kado sen mogunu a hase ko su kado sen mogunu alfaya huro amma cene weiboro cere hini ka a ko samma do har boro ko bine maka domin foga nan nan na kodi di jarbin ni hijesi a bara ko di seno nya cene au nya beri da ya ko di kesu hini ka hiji alfayo wa fahimawo irka ko ibel no fahimta henno wa ana abdullahi radiyallahu anhu kacin na fajita abdullahi bin amr do irpe ma yardan nara ani nabi sallallahu alaihi wa sallam ana faji wata irseno irpe mana nabi do zinken na fo hen matabbata ngan na fu boroga qala kacan nabi ci al mar'atu awra kaci we borbara funtuno fa idha kharajat kaci da de ka beni ka huna teriya kuna istashrafaha shaytan kaci setanga aboriyanino Setanga ga boriyanino wey boro a funtutere a honneno ba gono sutora kuna a gannano gono yo bugudi bisaya se huniyo care ba no laruri to mar sada ba ka hunu san kokari ka bongo sari zaka foka ka deba hini kana harboro bine mazanga iza a huniyo di kuna amma ngana ja wey boro kusun ya da huniya ko bisa boro nke o wee boro gune a ga do kurdan ya moga amma moga wonne funtu domin wee di formu di ci fono a ga funtu imagina ọkụ na ko ga gune ya to sadi mo son mano ganna fo e choro ogbono ka choro ilaro kuna na na ebi trofeza wato na kubuza choro mo mma ma ngonna m digiyo kan nera ka boro mo digi didan no ko bor kurun honne funtu a gune ya ganna beriyo bormo mo digidan ko boro honne funtu adon barano enquêteur na aéroport yo ngoyo no na camera yo di do ma bara camera no tere bo déshabillé no de ay fogo no do ci fa diya no na kurpe di appareil mani mani yo gono pene kamba yara ko detecter hari boro ga kuna hari boro gunde kuna hara abiri kuna an ci ba da ya haifa gona gari kuna ka bara haikan su ban garu zangan baci drog ya ci fon ga yeti kan muno a drog nga kano to ama para kuna boro gono zanga alba ide no mom mama cha har portable yo ka boro portable di regle amo boro ci ba funtu ator kai masuna muri ngani domun alba yo boro ma goro boro mo be samo gungu na funtu tari kai boza ale irfa kuna kuna zamani ya saraya irpe pe be marsari to de ya andabi cika setan wai di boriyan no san berka ye we ai alfahun ko fasara kaci kal aurati fi wujubi sitraha anil ayun da ya nini do daidai an dabi ban ci bar sai na ka a weidi kera bara ga tilasino ma ko ba mo ma ni o masu duwa ko diya raganna fa idha kharajat de aka hore ka hunu istashrafaha shaitan sai tanga afuntu dika kaci bano ai lazimaha fa waswasa laha kaci anan no wai dibon obo ho kusumba ahuniyo di kuna setan ka ci ba sai no zanga nto wai me ci fo sai ngadi mo kana sai wisi wisi diro ka si ko te kute zafu da hunu san diro baro diro di kera suka ta fuwo amma ma saka hunu akuben na san wai boro da na kuben na wo ka bisara awa sara setan ya ci ba sai ya kan to wai marsa san diro baro san sen ni baru dan san baba jo ma na na ban <laughs> irin na jibirin ka abin na ja jindira akuro sai tambayi no farko mal no bon kani wa qala rasulullahi sallallahu alaihi wa alihi wa sallam irpe dia zinkan na fo heno eh matabbata ngan na fu boroga ayai kaci iri tama hadithi karba mewi nano ya kaci la yakhluwanna rajulun bimra'atin illa kana thalithahum shaytan rawahu at-tirmidhi alimamu tirmidhi nga na faji o tarse kaca har boro sikani na we boro bacin ni no tiki tiki no boro hinka boro fama ni si se se tan ton tonun nanu wallahi ba mai na ere te ngani na we boro mani de ka ko goro bugu kuna alfa no geyo nsan na ba kuran su bisa minti fo de minti fo bon wo haifo te ke asaro te ko setan goro nindi wato asaro ta kabe mar kaka ko regrete da alfayo zuleha nabiyullahi yusuf alaihi salam a patron asano bai ka zuleha ka ko dadon bai ta ya iba nan zuleha na dadon bai ta no ana dadon bai ta no kasi man naka haika kamun na bine na kam yusufu bine wai boro na har boro bine sakan kube kagono ko fajin tikitikiri haika kam yo wo bine kam yo wo bine de ya zure hana da don bai tanan kirke hambure ya toya ana da don bai tanan naka haika gono na bine na kai sawan na gono yusufu bine wai di cele da don bai dona aga na bo ka koci innan nafsa la amara lalle hunde yo den de bara boro foro kwe yo no nailaro illa ma rahima rabbi fa sere wo kar kwe de na sarikaka nga bai kai voican ci waidi ya ci aharu ya ci nga voican nabi yusuf ya ci alayhi salam almuhimmu da baran ba aya di mene siyak mba senni ya si guna kute zabanna ndi ya ka waidi ya na cina dite wallahu alam waidi nga ya na cina dite kati wa ma ubarri unafsi an ci nga gwanu kuku nga bongo geni nga ci kuku bongo geni nga da ya banga macino kan nga ya na annabi yusuf ce jinna me ana cin nga doma teo boro bakasine anan alizaya an jin ga doma wai kuru terekwa. men debi yusuf bakasine anan alizaya nga bi ne su bahini ka tuku hone ka ka nga ya don bannan nga nga kuku nga bo gen ma ja wai da awo wallahi an ta tabiya nga ci kuku nga bo gen ya boro bara boro bi ne ga foro non dai la ro fasire wa karpe na sarikaka albar pe mar kuriyo sarikaka sariyo di no sunan nin na we boro mani mabugu marga ko guru alfahin saka senni sariyo di kuna no sunan nin na wai boro mani mamarga ko goro irin man alfayo kuna fo kan gace a sheikh salihu eh, al-uthaymin rahmatullahi alai nga ya ci ba den na nga na wai boro mariga bugu kuna wai boro mani kaci ban nga hunu kaci nga te ndema maka nga ci te amma nga su bor fotila sinnan zakan te no be ba boronte nsu cinte ya e, da bara da boronte cinte no nga zai zai tere ha ya koto nga acha ngana za de mete abin ya koto amma nga acha ngana za de ya ban cirse na de de wai boron na har bor de ka bugu marga mahunu a ba gaabu de ya boron boriyo sunan wa bugu marga da ya baji ba gon no wa hunu batu ba he mo no kuru faru bar kuru mo bisa ko ko dino da no bon okay ko fa wa ka tan a ce salamu alaikum alaikum salam eh, ni bon su be ka a ne o fo su te ba malaika don su ba ntun zare ma ne die o a malaika ya bisa domin bo chal bo il bo chal chal bo bisa ba malaika di bo de da to ni sari amma mabe wa tukunu fo kagoro ko faji asiri ba wallahi asaro ya te annabi kaci ne yawa sallallahu alaihi wa alihi wa sallama la yakhluwanna rajulun bi imra'atin illa ma'adi mahram rawahu tirmidhi da ya so hin kate nin na wai boro mani magoro fa sai de wo kan nan na rabin ni hije su hin kate mo tontonyo na wai di wo kayo hije su hin kate noyo na wai di binni sa mo tontonyo na nin na wai di bai fa agoro an kate wai boro masin na bani mabara rukiya te kai wala suka hore karu kiyata wedi seni nara tiki suka hore nat pe ba wedi zengai bara mofo alfa fa barga su hore se bor fo bo gono ningi a haru mo gono aw mai aw wo kayo asu ta hije ma huro ngan dalla bimmi dana char sen yogo nan system fo sakan konnani a'udhu billahi samina rajim eh, sakan konnandi na mo dabu ha in ka mo fel no magala jen yodi na weidi ta fe kaga narkan ga tube no an kin don ban hunu no kan coya to marsa ce ma tube nga uzu billahi jinde bani no ndia jinde bani no to sari ce mo la sabu iri ba cono de irin coyo ken coyo de ka ken no wallahi nigeria alfa foce ne arfe musol mazir foce nan ka wuro ka mo dan nde ma yoje de wulu wulu nga ka ade ngai siwu eh nyadi ya de ka ci ah, alfa na nde gai kuna di ngam feri ngar alfa su ngai rukiya di senni halal alfa di su ngai a ce ganna boron malakari nga an bana jino ce ne boro suka hore ko wei boro coyyani linnara tiki bugu kuna wallahi ba haru ya yarda mo ka kuga coyyani wo goro futeriya bor kurmo no honne ngoro kamu ya weidi goro ya mogun coyyani ako wei boro suka hore ko ga coyyani bugu wo goro futeriya ma coyyani dembeni man bisete ama de no de ka ko cow bugu kuna ya no bacho har cho yo mano cho do ma saro ya bate kwa haifan ma ni su gonon na se se tab dun ka se tan chere bine ka be ni ka gonon we boro na har boro binni kura la ro do na chere dinu albayo ba sb na kupi kupite kupi mate narpe de de we boro na har boro de gore kura da dinu bezin ka sb na kupite no mete wallahi hin ka te boro mo gon nan hijewi nin nara ma handu te kam le sabu mon na paga nin naru ka gon buguda fa kora bal wo kan garu guda fa bongo Amal la sabu su paga de we bor mani ka bor na li minti gu la sabu ya gama sadi na dia ka kupite esibe kupite amma do di ngama si go ko te awro harin kanine no ho ha ha al fasra ja bangadi tutu abu hari hanje inkanka wa sallallahu alaihi wasallam baraka ala nabiyyina muhammad وآله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته هذا والله تعالى أعلم